أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته السلام بكم الله وبعلا نجله à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ẹ̀fọ́ wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá nábì náà tàwọn aráàlú rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú wa láyàtàlùkẹ́ àmọ́ òní tó ń jẹ́ ọjọ́ kẹrìndínlógún oṣù Ramadan fourteen forty six lẹ́yìn jẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam sura tá n kẹ́nà ní sọ́tún Nahl aya thirty two láti gbéra lónìí pẹ̀lú ògùn ọlọ́ọ̀bà àbí ní aya thirty four dẹ̀ ni. هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك نعم أعوذ dààmú ara yín ẹ̀yin sáti wá àrí ẹ̀ máa sí dáadáa ti yín nítẹ̀yìn bá sọ pé dáadáa ni ẹ̀ máa sí dúró ní aburú ni ẹ̀ jìnnà sí àwọn kẹfìrí wọ̀nyí hal yanzuruna illa an ta'tiyahum malaika tí wọ́n retí gàmí ìjú pé kí màláìkà di wá bá wọn lọ sọ́bẹ̀ rí yẹn màláìkà màláìkà kúlódé o tí ì bá wà láwùjọ tí màláìkà kú bá yọ sí ẹnìkan bẹ́ẹ̀ ẹni tásìkò tó yẹn yóò rí màláìka ẹ̀kọ́ yìí àwọn yòókù lè má rí ẹni tásìkò rẹ̀ tó yẹn tí wọ́n á retí ju màláìka lọ ni àwòyá àti amúrò rọ́bì àbí ká ṣe ọlọ́wọ́n bá dé kọ́ pé àrìkíyàmà tó kàdáàrí kẹfà alẹ́bí nàmi kọ̀bìlìhìn àwọn tí wọ́n síwájú wọn báwọn náà ṣe ṣe nìyẹn tí mo sì gbàgbọ́ tí wọ́n lu agídí mọ̀tọ́lá mọ̀mùlọ́rọ̀ ọlọ́wọ́n ṣàkóso fún wa o tọ́lọ́wọ́n náà wò jíjẹ́ fún wọn wọ́n ṣàlàyé fún wọn lọ́sàn-án lóru ọmọ ìlà dáàlìkì walakin kanu anfusahum yadlimun àwọn ni wọ́n ṣe àbòsífẹ̀mí ara wọn lọ́fàá tí mo máa fi sọ fún wa pé ọ̀rọ̀ yorùbá tó ní bí yẹn bá jí bí nǹkan ò lè kọ́ máa lé nǹkan ní sẹ́ẹ̀kì nǹkan lè wà mẹ́lẹ́kà kú lè wà ọlọ́run bá ń sọ fún wa pé kul yatawaffakum malakul mawti alladhi wukila bikum sọ fún wa mẹ́lẹ́kà kú tá a yàn pẹ̀lú wọn bùtù mẹ́lẹ́kà ti wá wá sí tẹ̀lé wa kul yatawaffakum yóò gbẹ̀mí malakul mawti alladhi wukila bikum táyà pẹ̀lú náà thumma turaduna ila alimil ghaibi àbí lẹ́yìn náà wọ́n ti wá dání pàṣẹ dọ̀ ọlọ́wọ́ ọba tí wọ́n ní ẹ̀bá kú ọ̀parí náà nìyí ajẹ́ pé ọ̀rọ̀ àwọn kan tó sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ ọ̀parí nù ara o tí wọ́n pé ikú lè rẹ̀ ẹ̀ṣẹ̀ ní pẹ̀lú káwọn ẹni eré kù ó di ara o tí ẹ̀bá kú èèyàn padà lórí gba rìsọ́ọ̀tì iṣẹ́ rẹ̀ ni tí bẹ́ẹ̀ láyíká bá máa ti pọ̀ nígbà yìí nìsí ọlọ́jẹ́ bí ogun látàrí dáadáa tí àsìkò ẹnìkan bá tó nu wa tí bẹ́ẹ̀ láyíká tó bá ti yọ báyìí lára òsì níbalẹ̀ mọ́ yóò gbà pé ee àfáà ti ń bọ̀ èmi ní wá bọ̀ ibi lọ́wọ́ àwọn ìfẹ́ ilẹ̀yàt nípa anábì wa bàbá wa anábì Suleiman aleyhi salatu wa salam tó wà láàfin rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ àwọn àjẹ̀nú àwọn èèyàn gidi àwọn ẹ̀gbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mọ̀lẹ́gà kú yọ bẹ́ẹ̀ mọ̀lẹ́gà kú yọ ọ̀kan nú àwọn ẹ̀mẹ̀wá yẹn ó ti di ilẹ̀ ìdí tó sínú bó ti wá fẹnu kọ ànábì Suleiman létí ni ààrẹ yìí sọ̀rọ̀ tó wọ̀ sẹ́lẹ̀ dàgbà ń pàṣẹ fún màláìka fún atẹ́kùn kò gbèkó lẹ̀ wọ́n máa pàṣẹ Suleiman ọlọ́run rọ̀ fún fún ni atẹ́kùn fi wọ́n fi pàṣẹ fún wọn atẹ́gùn gbogbo ikú lẹ̀ atẹ́gùn gbogbo ikú lẹ̀ wọ́n fi pàṣẹ náà ní ọ̀pá ọlọ́run ti rọ̀ fún un Allahu Akbar atẹ́gùn bá gbé kú gbogbo ìgbà náà lẹ bí tó wà pé a bí tó lọ tó jìnnà jù gbogbo lọ mọ̀lẹ́kà kó bá lọ bá àti mọ̀lẹ́kà kórì lọ bá nàbí Suleiman àti Suleiman wà tó kiri agbẹ́pá nàbí ọlọ́run lòun sásìkò mi ti tó ni ní ara àsìkò tí yìí ti tó wọn kí lọ́wọ́ á ṣe nínú ààfin mi ó ní ọ̀rọ̀ ọlọ́run ní sí olè mọ̀ à ìwọ màláìkà sí ẹgbẹ́ ọlọ́wọ́ bá sọ̀rọ̀ gbogbo wa tí ẹ̀ ń ti ṣe ọlọ́run gbogbo wa náà ni ọ̀rọ̀ ọlọ́run ti sọ olè mọ̀ ó ní bẹ́ẹ̀ ni ó lára kó mo tó fẹnu kọ ẹ́ létí wọn àsìkò tí wọ́n fi gbẹ̀mí ẹ̀ kò ju bí ìṣẹ́jú mẹ́rin sí márùn-ún lọ́mọ wọ́n sì ní ìgbọ́dọ̀ gbẹ̀mí ẹ̀ sí Jerusalem tá a wà yìí ìlú báyìí tó jìnnà tó jìnnà rere báyìí wọ́n ní kí n gbẹ̀mí ẹ̀ sí ó wá ń yẹ̀ mí lẹ́nu gbẹ́ni jẹ́ pé àsìkò tí ó lò fi tẹ̀lé báyìí kí ni wá ń lẹ̀ yìí àmọ́ mímu ti ń bọ́ sọ̀rọ̀ yìí ìròyìn ti kẹ̀mí pé ó ti fẹ́ sọ̀kalẹ̀ níbi tí wọ́n ti gbẹ̀mí ẹ̀ ń sọ̀kalẹ̀ báyìí lẹ́ka ẹ̀kọ́ gba ẹ̀mí ẹ̀ kul innal mawta alladhi tafirruna minhu fa innahu wọ́n pé ikú tẹ̀ ń sá fún yẹn pàdé wọn ni an yanzuruna illa an ta'tiyahum malaika tí wọ́n retí nǹkan méjì kí malaika kú dé wá bá wọn lọ aw ya'ti amru rabbik kadhalika tí wọ́n síwájú tí wọ́n sáfúkú mọ̀zálàmáhùnmùlọ́hù ọlọ́wọ́n bó sọ̀rọ̀ fún wa o walakin kanu anfusahum yazlimun àwọn ni wọ́n sí àbòsí fúnra wọn فأصابهم فأصابهم ọlọ́run fa asáábà ọmọsẹ̀yẹ àti máa àmìlò àbúrúkọ fọwọ́n fẹ̀ ìyá rẹ̀ wá bẹ̀rẹ̀ sí jẹ wọn tí gbogbo àwọn ẹni bí aláàkọ àwọn mọ̀lẹ́kọ̀ máa dàn wọn ni wọ́n máa gbá wọn lójú wọ́n máa gbá wọn lẹ́yìn ìlà ìlúwà bẹ́ẹ̀ àwọn ẹni bí àwọn ẹni rí alẹ́sẹ̀ tẹ̀wọ̀ fọ́ọ̀mọ́lá ẹgbẹ́ tuntun yìí bíi يقولون سلام عليكم àwọn ẹni rí àwọn màláíkà ọmọ agbẹ̀bí wọn kò tọ́jú bí pẹ̀lú dáadáa ni wọn kò wọ́n sọ pé pẹ̀lẹ́ salamu alaykum pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ náà pé salamu náà làwọn náà máa salamu síra wọn gbà wọn láàyè àmọ́ àwọn ẹni ibi wọn máa gbá wọn níwájú wọn máa gbá wọn lẹ́yìn ọlọ́run mọ́síwájú ní ibi ọlọ́run bá láàfin sọ fún wa pé láwọn àwọn àyàtà kan àlẹ́ tó ti tọ̀ fún ọmọ màláíkà tó bọ́ọ̀lì mi à ń fò sí pé àwọn sí àbòsí oríwà ọlọ́ọ̀bá ní asọ́àbá oúnṣẹ́yẹ um áàtù máa àmìlú abúrú wọn fọwọ́ wọn sí abúrú wọn máa ṣẹlẹ̀ sí wọn wà háàkà bí ìmọ̀ kánú bí iye sàájú òun ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tí wọ́n sọ fún wọn tí wọ́n fi pọ́n bí sẹ̀fẹ̀ tí wọ́n fi sí ẹ̀yẹ yóò wá ṣẹlẹ̀ sí wọn yóò wá yí wọn po kò ní í sí láàyínà mẹ́fàr ìkóno ìsánú yóò mẹ́ ìdín kíní àyínà mẹ́fàr ó di eyín kó máa di pé ẹ ya tuba sá ẹ̀dàgbẹ̀yà túbà mò ń tẹnu mọ́ fún aládìjọ́ òní láti bọ́ sí mẹ́wàá àárín mẹ́wàá àárín tá a wà yìí tẹ́lẹ̀bí Muhammad sallam tó ní àwùsátò omakfira ari rẹ̀ àforíjẹsẹ̀ ni ó di wa àwùsátò omakfira kẹjá ti àforíjẹ lóṣù kọ́lọ́ wa. فأصابهم سيئات ما عملوا وحاك بهم ما كانوا به يسبقوا من سفه تمارو كيكيني yóò wá ṣẹlẹ̀ sí wọn pàápàá jùlọ ìwọ bàbá ìwọ ọ̀yá tí ẹ máa fi kùránì kọrin tí ẹ máa fi kùránì sẹ́fẹ̀ tí ẹ máa fi kùránì sáwàdà ẹ dàpọ̀ jáwá kó mẹ́ lẹ́yìn ìgbà tí ẹ jáwá kó mẹ́ tí wàá tọrọ àfojì wọn lọ́ba ó ní wọn ní sẹfìrì rọba tó mẹtúbù ilé yìí ẹ jẹ́ àtọrọ àfojì wọn lọ́ba kọ́ mi lọ́ba òkàlà lẹ́bí náà aṣọ rẹ̀ kù. وقال أكثر la ní o tọ́lọ́ ń kò dàsìkò yìí pàápàá jùlọ Ramadan 1446, forty six pàápàá jùlọ mẹ́wàá tààrin tára ìtọ̀rọ̀ àforíjì ọ̀kàlẹ̀ lẹ́bí náà aṣọ́rakù ṣe ara àwọn tó wọ́n ń ṣẹbọ yẹn àwọn tó wọ́n ń pọ̀fọ̀ àwọn tó wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ba àwọn tó wọ́n ń forí balẹ̀ fún àwọn tó wọ́n ń dùn nǹkan lẹ́yìn ọlọ́ọ̀bà láwùṣá alọ́ọ̀mà abadná mìndóní ìmìṣẹ́ wọ́n mọ̀ lọ́gbọ́dọ́ pọ́ lọ́ọ̀bà fẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run náà ló fẹ́ ká sí wọn ká máa sí gan yìí tí ìbá àbátí jọ́sìn fún nǹkan mi náhànú wàlá àbá ònà àtàwọn àtàwọn bàbá wa tí wọ́n ti ta bá wọn bẹ̀ àbátí jọ́sìn fún nǹkan mi ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ wàlá haramna mìndóní ìmìṣẹ́ àbáyé ti máa gbé kankan ní ودي كذلك فعل الذين من قبلهم أو سوى جون باو ناس ما وينو أو كفري جون باو ناس ما أمي وجرما فعل على الرسل إلا البلاغ المبين كوسين قد جرنا لو يا موديش الله با أفكني أفك جسدوكي tí wọ́n ní pé balagul mubin àwọn òṣìṣẹ́ ọlọ́run تبا nìkan òṣìṣẹ́ tó bá wù yẹ gbọ́ tó

táwọn ọmọ méjì kiri wá pass wọn ò bí mọ̀ pé kò ní method of teaching ká bóòlù àwọn ọmọ twenty méjì kiri wá pass àmọ́ ànábì ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kó máa bá gbogbo wọn kò bá sì méjì kiri ló bá gbọ́rọ̀ nínú àwọn hundred tó bá tẹ̀lé àwọn méjì tí wọ́n gbọ́rọ̀ yẹn náà ni ọlọ́run ní àgbé nǹkan míì kójú sí ọlọ́run ọba lọ́rùn ó ní alárọ̀sọ̀lá rọ́sùn tí nǹkan míì ń bẹ lórí àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba ni illa al-balagul mubin ikú jíjẹ lọ́ba dópin lọ́fà tábìlì sọ pé ń jọ́gbìn náà kìí àmà alábì mi òun nìkan pẹ̀lú ẹnìkan pẹ̀lú ìwà àjẹ́nà ẹnìkan tó gbọ́ tiẹ̀ náà nù ẹlòmíì òun pẹ̀lú èèyàn méjì níwà àjẹ́nà alábì sọ̀sẹ́là mi òun bá wọ̀ ọ́ kan òun bá ara alábì kan táwọn èèyàn sùn sí lẹ́yìn òun ni a bọ́yọ̀ òun alábì sẹ́là mi àtàlẹ́ ọmọ mi náà alábì musa pẹ̀lú àlẹ́ ọmọ rẹ̀ mi nígbà tó fojú wọ wá rí àwọn tó tún buhaya tó sú wọ pẹ̀lú àwọn àlè ọmọ rẹ̀ ọlọ́jà wà nù wọ pẹ̀lú àwọn àlè ọmọ rẹ̀ nù àwọn aláwọn seventy thousand nù wọn wọn wà jẹ́nà bìgẹ́rì ìsáàb wọ́lá àzàb ìnira kankan ní mu wọn lẹ́yìn náà wà jẹ́nà láìsí ṣe ròṣẹ́ ọ̀kan náà àwọn sàábí láńpẹ́ ní okasha bin muhsin àbí bin hussein wọ́n wá ní yá rasulullah òṣìbá ń bẹ náà bá kọ́ lọ́wọ́ síbí lọ́kàn nù wọn oníwọ̀ wà nù wọn. ànábì pẹ̀lú bàlágà ọlọ́kùn bá sànábì lẹ́sẹ̀ rẹ̀ oníwọ̀ wà nù wọn. ẹnìkan bá tó dìde pé ànábì bẹ́ẹ̀ mi náà bẹ̀rẹ̀ ànábì náà òkátà ti síwájú rẹ̀ nígbà tí yẹn sẹ́fún ti ta ayé ọ̀kátà ti síwájú rẹ̀ ó di wa àwọn àwọn òní ẹgbẹ́ tàbí àdébí àdìdì wọlé lọ àwọn tàbí bá bẹ̀rẹ̀ sí fà láàrin àwọn àwọn àwọn òní wọn ní bí abúlé àwọn Abdullahi bin Abbas bí àwọn Abdullahi bin Umar àwọn tí wọ́n bí sínú Islam tí wọ́n ṣẹbọ rí bóyá àwọn ni àwọn kan ní àwọn kọ́ bóyá àwọn Umar bin Khattab ni bóyá àwọn Abubakar Siddiq àwọn tó kọ́kọ́ gba Islam ni ó ń kálukú láǹsọ̀ tiẹ̀ ní àwọn ibi tó jáde sí wọn kí lẹ́yìn fà báyìí lára ara yín wọ́n ní ẹ̀wọ̀n tẹ́ ni wọ́n wà jọ́nà láì ṣiṣẹ́ ló ṣẹ́ni ànábì ní àwọn tẹ́ mú un yìí àwọn tó ń pọ̀fọ̀ ni wọ́n ń sọ pé wọ́n pọ̀fọ̀ báwọn àzọ̀fọ̀ tó amúra sọ́fọ̀ òmùra sọ́fọ̀ kankan àwọn tó ń pọ̀fọ̀ tó ń sọ pé wọ́n pọ̀fọ̀ báwọn àwọn lè ti pọ̀fọ̀ fẹ́ lómi ó ní wa olùmọ̀sá àfọ̀rọ̀ yìí wa àwọn kan dáwọ́ bí ọ̀fọ̀ wọ́n mọ́lọ́dọ̀ àwọn ọba tó ń pọ̀fọ́ mọ́ kó wà jẹ́nẹ̀ pẹ̀lú rọrùn ọlọ́run tó àfọ̀rọ̀ yìí rọrùn bá lọ́kọ̀ bá a tún fi kó lè ummati rasula ọlọ́run dájúdájú gbogbo ìrànkọ umma kọ̀ọ̀kan àbí umma kọ̀ọ̀kan lára òjíṣẹ́ sí kí ni wọ́n ń sọ àwọn òjíṣẹ́ yìí sẹ́kẹ̀lẹ̀ gbogbo wọn jẹ́ àní ibudullah ìpè ẹ̀ máa jọ́sìn fún ọba ọlọ́run nìkan ni ẹ̀ máa fún wọ́n tẹ́ni kí ni wọ́n pè ní tábòt àwọn afáàní àwọn afọ́nyá akíyà ni kullu ma yubad min dunillahi huwa ar-radi fa huwa tábòt kullu ma yubad min dunillahi huwa ar-radi fa huwa tábòt gbogbo ní máa ń dọ́sẹ̀ fún lẹ́yìn ọlọ́run ọba tí ní ẹ̀dá ti ń dọ́ àwọn èèyàn ń dọ̀bálẹ̀ fún un forí kalẹ̀ fún un gọ́yà ń pa wálé ni ó jẹ ìyá rẹ̀ fún olóògùn ó lè kullu ma yubad min dunillahi gbogbo ẹni tí wọ́n tẹ́wọ́ àdúrà sí tí wọ́n tẹ́wọ́ àdúrà sí nìdúnilá ìwọ̀wọ́ rọ́ọ̀bìn tó náà ṣe yọrí sí ẹ̀rọ wo ìtẹ́fẹ̀mẹ̀ fún àwọn afá onítẹ̀ òhèd ọlọ́ọ̀bà kọ́ bá kẹwọ̀n ìwọ̀n tó máa ń jọ́sìn fún tó ọ̀rọ̀ yọrí sí ó sínú tábòt alábì isa àwọn mariam àwọn yẹn jọ́sìn fàlú ẹ̀kọ́ ló ń pè lọ́lọ́ọ̀bà àmọ́ ìwé rò dùsí kò fara mọ́ fún wọn àmọ́ àwọn tó wọ́n jọ́sìn fún tínú rẹ̀ dùsí à ń tẹ̀tà àní ibùdókòlá gbogbo àlùmọ̀ kọ̀ọ̀kan la gbọ́dọ̀ sí dìlà ni wọn ẹ máa jẹ́ sọ̀rọ̀ wọ́n tẹ́lẹ̀ bó taago àmì ọmọ ní hàdọ̀ lọ nínú àwọn àlùmọ̀ yìí ara wọn tó gbọ́ wọn mọ̀nà ọlọ́ọ̀bà ń bẹ̀ jáwà nínú àwọn tó wọn mọ̀nà ọlọ́ọ̀bà tọ́lọ̀ fi mọ̀nà ọmọ ní ọmọ ní hakad alẹ́ ìgbàlá àtọ́ ẹ̀gbọ́n kan ni fasiru bàbá mi náà sọ̀rọ̀ kan fún wa wọ́n mọ̀ sábà fún gbogbo àwọn oko wa bàbá mi náà sọ báyìí pé ẹni tó gbógun ọdún láyé àti ẹni tó gbógun ìlú ìwọ tó gbógun ọdún tó bá ti ròyìn ogún ọdún rẹ lórí ọmọ ròyìn ogún ìlú rẹ tẹ́bà ń káàkiri la ilaha illallah ẹnà pé ilé ayé àkàmàrà ní báwùtí bẹ́ẹ̀ just fifty seven kilos ìlú báwùtí ó de jọ́ọ̀sì kì sẹ́fún tó kú bá kú àwọn kèfèrí ní wọ́n ṣe mùsùlùmí àwọn aráàlú yẹn wọ́n mọ̀ pé ìyẹn máa fi òkú la ilaha illallah wọ́n mọ̀ tó kú bá kú wọ́n kà wá gébé rìn ni wọ́n kà kàbáyé wọ́n kà kàbáyé wọ́n kà kàbáyé wọ́n kà lẹ́yìn kẹta wọ́n agbókù yẹn sílẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ wọ́n kàbáyé wọ́n fi lẹ̀ báwọn tí fi jẹ́ àti ìkú wọ́n mọ̀ pé ìyẹn máa sí òkú travel and see travel kò sí ó yẹ wa òkè kan bẹ lẹ́yìn wọn wọ́n tún àwọn kan bẹ bẹ́ẹ̀ àwọn dẹ́rùwáwá dẹ́rùwáwá làwọn pè àwọn èèyàn jẹ́ bẹ́ẹ̀ oníkàlọ́ ọgbà aláàjì ní ibi jáde náà lẹ́yìn bẹ́ẹ̀ lọ ó yẹ wa ní Islam bó ṣe lọ́dún ọlọ́run musa fọ̀rọ̀ yìí wa ṣáà ọlọ́run ọlọ́run káàkiri orí rẹ̀ fanzur kaifa kana akibatul mukazzibin kẹwo àti bọ̀tí àwọn tí wọ́n pọ̀rọ̀ lọ́nà ìrọ̀ bóòlù sí jásí intarus alahudahun alahu alahu kọsánà bílẹ̀ sáré àlejò tó máa ń sojú kò gbogbo àlejò gbogbo yẹn mọ́nà yìí bàbá yìí alahu kọsánà bílẹ̀ sáré fa inna allaha la yahdi man yudil ẹjú bá bẹ́ẹ̀ sọnù ọlọ́wọ́ bọ̀ ní fi mọ̀nà ọmọ aláhùnmí na sẹ̀rẹ̀ kò lẹ́sẹ̀ ń díọ̀nà wọn lọ́wọ́ ọlọ́mọ orí ọ̀nà tá a wà yìí mọ́jà kó ń bẹ̀ dáadáa láyé ọlọ́ọ̀bà yá bá bẹ́ẹ̀ kú ọlọ́ọ̀bà sáànù wọ́pọ̀ lẹ̀ lọ́ba lọ́wọ́ láyé àti lálùkìyàmà ọlọ́wà kẹfẹ́rì wọ́n بالله billahi jada وما wọ́n máa búra وما ọlọ́wọ́n ọba wọ́n máa búra pẹ̀lú àwọn gbogbo ìbúra wọn máa búra kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò sí nǹkan tí jáde lè láàyè bá atọ́lọ́ ọmọ ìyẹn mọ́ tẹ́ wọn ọ̀gbà pọ́lọ́ wọn di àwọn òkú dìde ntí ọ̀pọ̀lọpọ̀ máa fi ṣe ti ṣe ni pé wọn ọ̀gbà pàlì kìá mọ̀ tí ìbá gbọ́dọ̀ fà á nínú àwọn òkú ìmọ̀ nílẹ̀ fà á àbí máa tẹ̀lé wọn pé man kana yu'min billahi wọlé yóò mìíràn àkàrà títí ìmọ̀ gbà pàlì kí a máa bẹ wọláyé ìmọ̀ba ní oṣù àyídá máa wọ́n gbé aláyé rúnú oláyé ká anáhùn mẹ́bi ọ̀ṣọ́ọ̀d yóò mìíràn abéèm yóò mọ̀ yẹkọ́ mu náà sọ̀rọ̀ rọ̀bẹ̀rẹ̀ alẹ́mì sáwọn wọn yóò lérò pàjọ àwọn ìdílé ni fún jọ́kẹ́ tó tóbi ni ha ẹ bá lọ sí àwọn higher institutions tí wọ́n fẹ́ ṣe exams àwọn ọmọ tí mo yí kàwé ẹ̀ tẹ́lẹ̀ gbogbo onímọ̀ kàwé wọ́n gbé bá sí àṣìwájú wọ́n kẹsẹ̀ sínú omi wọ́n fẹ́ sùn wọ́n ń kàwé kólébà pass tí wọ́n pè rìsọ́ọ̀tì táwọn ṣe yìí àwọn kò dàrí gbà ó di wa bẹ́ẹ̀ ló ṣe rí ẹni wọ́n gbàgbọ́ àlùkí àmọ́ ń bẹ yóò pèpè fún ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ àlùkí àmọ́ ń bẹ ni ọlọ́ni wa aqsamu billahi jahda aymanihim àwọn kèfèrí wọ́n ń búra gbogbo ogóńgó búra wọn kí wọ́n búra bí láyé bá aṣọ òdùwà ọmọ yìí ẹ̀mọ́ tẹ ọlọ́run ní gbogbo kankan dédé ojú ẹ̀rọ kan ní àwọn yànkanyàn kan oníbí àgbàlagbà kan ọbẹ̀ báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ ọjọ́ kan ọba ní aliminkum gariba oníṣẹ́ àlejò wà láàrin ọ̀dàkẹ́ aliminkum gariba sí àlejò bẹ́ láàrin oníkọ̀dàkẹ́ ọmọ ìlú bẹ́ẹ̀ kẹta tí wọ́n sọ pé kò sálejò láàrin àwọn wọ́n ní ifá ṣe tán ẹ̀ máa ṣe tó bá wù í jáde òun pẹ̀lú àwọn kẹfẹ́ rí ìkíni àtọ̀ wọn ó di ilé wọn ẹjáwọ́ kó bí nǹkan tí ọba mu tó wà ní Quran àti sunna ní bíbá wọn ni bẹ́ẹ̀ wọ́n adúlù alẹ́ ni ti ti n na akọ̀rọ̀ ní láyà àlẹ́mù àmọ́ pọ̀lọpọ̀ ni a ah, àdíǹde ń bẹ̀ ó ń kálukú bẹ̀ gba rìsọ́ọ̀tì tó bá ṣe níṣẹ́ yorùbá yìí di gbogbo ìwọ́n ọlọ́wọ́ sàlàyé fún ojú ìgbìyànjú kíyàmù wòlí yá àmì lẹ́mú lẹ́bí na káfọ̀rọ̀ àná nǹkanú káàbìlì káwọn kẹfìrí kó lè bá àmì pé ah, àwọn olùkúrọ́ o àwọn olùkúrọ́ o àti wọn já wọn dìde nítorí wàá wà lè tó láti ṣàtúnṣe ìnáma kọ́wọ́lù náà lè ṣe ìlú ọlọ́wọ́ bá ní àdéhùn àgbélòhùn tiwa tí àwọn ọmọ yẹn mọ̀ pé àwọn ah, tó ti jẹ́ gbólóhùn tiwa lórí kankan ìran ara náà wò tọ́wọ́ bá ti ní èròǹgbà rẹ̀ ànàkúlọ́lá ó kún fàyàkùn jẹ́bẹ̀ ẹ ti délẹ̀ kẹsì kó sì mọ̀ dìde ni ọlọ́run já dìde dáadáa ọlọ́wà jáde pẹ̀lú kọlùmọ̀ lá ìkẹjá pẹ̀lú kọlùmọ̀ lá ìlàlá káà dìde pẹ̀lú lá ìlàlá kálíbà wà nínú àwọn tí wọ́n jèrè ìrìn àjò wọn mo sọ pé ọ̀rọ̀ Yorùbá ọ̀rọ̀ yẹn yanjú gan-an ó ní ayé lọ́jà ọ̀run nílé أو أنا جاني أولوبا عن بحسان وذاكري كودي لأولوبا سان ولا تلكيما نعم والذين هاجروا في بلاد من بعد ما ولا أجر الآخرة أكبر لو كانوا يعلمون يتذكروا وعلى ربهم يتوكلون ọlọ́run bá ń ròyìn fún ọgbà àwọn mohajirun àwọn sàábì ànábì sẹ́lẹ̀mù àgbàánu lọ́fàá tí àwọn afáà súnà máa fi bara jẹ́ tabarẹ́ nìkan tí máa ń sọ̀rọ̀ àwọn sàhábẹ́lá ìdá pé a àwọn yẹn wọn ọ̀gá wa nìyẹn àwọn tó ti tẹ́lẹ̀ híyà nìyẹn àwọn tó wọ́n ti sacrifice ni tọ́lọ̀ fún ní kí Islam lọ́dọ̀ tiwa níbẹ̀. والذين هاجروا في الله àwọn tí wọ́n ṣe ìjírá ń tóbi tọ́lọ́ba wọ́n fi lé wọn lẹ̀ wọ́n fi àwọ̀ wọn lẹ̀ wọ́n fọmọ wọn lẹ̀ wọ́n fowó wọn lẹ̀ ní bá di máa gún ní nígbà wọ́n sábòsí fún wọn tán àwọn kèfèrí sábòsí wọn àwọn Abu Jahl àwọn Abu Lahab àwọn Umayya wọ́n sábòsí fún àwọn sàbẹ̀ wọn ẹ wo àwọn Abu Jahl àwọn Umayya ọ̀kan náà àwọn sàbẹ̀ alẹ́ Muhammad sallallahu alaihi wa sallam wọn pe ní Abdullahi bin Jahsh abdulbala bin jahaj wọ́n wà lọ́kì nínú agboolé wọn gbogbo wọn ní wọ́n gba islam gbogbo agboolé wọn àtọkùnrin bí àtọmọdé bí ìbí àtẹgbàlagbà gbogbo wọn gba islam ilé wọn dẹ̀ ní kaaba ní ẹgbẹ́ ọ̀dà ní ẹgbẹ́ kaaba nílé wọn wà dárò ìmánu máa pèlè wọn ilé ìmánu torí kò sẹ́ńtì ọgbà islam gbogbo àwọn ẹgbẹ́ ìjìlá gbogbo wọn ṣe ìjìlá kò sẹ́ńtì tó sẹ́kù nílé ẹ̀ mọ́ agboolé mi àwọn ìbí lè gba islam káwọn ìbí mọ́ gbà táwọn mùsùlùmí ṣe ìjìlá àwọn kẹfìrẹ́ǹsì wà ní àmàlẹ́ tí wọn abdullahi bin jash gbogbo wọn lọ́gba islam kò tó wá ta wọn kò bá kẹ́ wọn kọ́ kí àwa náà kí ni wàá sàlẹ̀ ọba àti pípọ̀ fẹ́ kàkà nílé mọ́ àwọn atẹ́gùn wa máa gbé wíńdò lé wọn àwọn ẹ̀kún lé wọn atẹ́gùn máa gbé lọ ìmọ̀ gbé wọn àwọn fèrèsé lé wọn àbújá olórí ibú jùlọ ọba ń kọjá jọ kan gbé ah tí ìbá ipá wọn yẹn báyẹn tí èèyàn fi ilé wà láàrin ìjàlẹ̀ kọ́ ló ń bá muhammadu lọ́bì kan bó ṣe fa lítà nù bó ṣe fa lé lítà nù kẹ́mi máa ra àbòsí àbòsí bó ṣe fa lé wọn tà nù. àbúrò Abdullahi bin Jahsh bá gbọ́rọ̀ yìí ló bá lè bá bọ̀dá rẹ̀ pé bọ̀dá wọ́n ní àbúrò Jahsh ti fọ́ fa lé wọn tà ní kí lára bẹ́ẹ̀ ṣe ni ah, a ṣe sùúrù náà ni a ṣe sùúrù náà ni wọ́n ṣe sùúrù Allahu akbar ara dúkìá yìí wọ́n tún wá kópa àwọn ìtura nǹkan ojú nǹkan ogun tí Abu Sufyan ń bọ̀ lọ sí ilẹ̀ Sham tí ń bọ́ sáà mùsùlùmí alẹ́ gba nǹkan lọ́wọ́ wọn tó fi dìjẹ́ lógun Badr tí mo máa ń fa ara ni pé lẹ́yìn ìgbà tí wọ́n á ṣẹ́gun Maka táwọn mùsùlùmí ṣẹ́gun Maka Allahu Akbar amil fatih ní ọdún kẹjọ wọ́n ti ṣe é jẹ́ra yìí Abdullahi àwọn tí wọ́n wà nílé gbogbo náà àwọn wọ́n ti dé o ilé tá a rà sí ẹgbẹ́ àwọn adámọ̀ ẹ̀kọ́ àwọn tí wọ́n tà fún akọ́ wọn nílé wọ́n ti dé o. àbúrò sẹ́dúnà abdullahi bin jahaj tó lè bá jọ sí pé wọ́n tẹ̀lé wọ́n lè bá bàbá bọ̀dá alhamdulilah wọ́n ti bá wa sí wọ́n ti àti sẹ́gun mọ́kàlì ní ìdí àlegbálẹ̀ wà padà ọwọ́ ara ẹ̀ abdullahi balẹ̀ onígbálẹ̀ yí padà báwo ó ní níjọ́ tí mo lọ sọ fún anábì pé àwọn àbújá àwọn àbú sofiyan kó tó gba islam wọ́n ti falẹ̀ wáta ẹsẹ̀kẹsẹ̀ ní anábì mi ò lórí pé ọlọ́run ti kọ́lé mi fún ọlọ́run jẹ́nà tẹ́bà gbalẹ̀ wa padà ọlọ́run náà gba tiẹ̀ padà ṣùgbọ́n ẹlẹ́kùn mọ̀ wà ń bẹ̀ ẹ̀ wà wọn sábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run ẹgbẹ́ walladhina hajaru fillah àwọn tí wọ́n ṣe é jẹ́ra kó lójú ọ̀nà lọ́sọ́jú ọ̀nà tó náà wọ́n bá من بعد ما ظلموا مبا توسبوا سفوا نبوي أنهم في الأرض حسنة وأن عافوا نقاروا لأيه كانوا دادا ورد دادا لأيه ولا أجر آخرة أكبر والله سجلت فعل الكلام أترجد الليل لو كانوا يعلمون أما هم الذين صبروا أما سيسروا سيسروا وفاء دلوا للسنة ما بعد ما بعد تلقيه الذين صبروا وعلى ربهم يتوكلون sẹ́gun ti gbọ́kànlẹ́ lójú jọ lọ́ọ̀bà wọn lọ ẹ̀yà gbọ́kànlẹ́ lọ́ọ̀bà kò láàrín náà tó wà mo tó bá pé àwọn afáwọn ní akéèdà wọ́n ní sùúrù kùsọ́nà mélòó ọ̀nà mẹ́ta asọ́bùrù aláàtọ́ àti lọ́ sùúrù káṣí sùúrù àmọ́ tẹ̀lé ṣe tọ́lọ́ ọ̀bà wọ́n sọ́bùrù àdìmọ̀ àfíà káṣí sùúrù ká jáwọ́ kó bi wà rígbè jáwọ́ kó bi wà rígbè túbà lọ́ọ̀bà mẹ́rọ والصبر على على قدر الله كاس السور السرور ضرب كدرة داداني أبروني بطل سوى كاس السور المزعف عن سرور نعم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر أنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون ayé alápàdé tó fi yé wa pé èyàn lè gbọ́ kuraani yé àgbẹ̀rù sunna èyàn lè gbọ́ kuraani yé àfi sunna ẹgbẹ́ orí táwọn yẹn fi ní kuraani mi dalẹ̀ ayé rú. قال وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا على الذكر إن كنتم لا تعلمون وأتبع ورجك سوى جولا إلا رجالا أفهمكم لفا آية يلموا فاسين يقول سيوبي منه النبي الله ألا وليا ألا صديقا أما قل سنبيا نوبي فراني وما أورانتو arsalna min qablik àrùn síwájú rẹ̀ illa rijalan àwọn ọkùnrin lára àwọn ọkùnrin làwọn òjijì ọlọ́wọ́ bá kò sóbìnrin náà òjijì ọlọ́wọ́ bá àwọn òjijì ọlọ́wọ́ dára nuhi ilayhim nta se waa yi la ma se si wọn tí wọn náà fẹ́ jọlọ ba fasalu ala zikir wàá bí lọ́wọ́ tó ní ma àwọn ti kàtírà síwájú tó ń ka àtàwọ́rá tó ń ka ìjìlá tó ń ka zabura tó ń ka sọ́fọ̀ Ibrahim fasalu ala zikiri in kuntum la tíṣàbá máa ń parí bilbayinati wa zubur pẹ̀lú àwọn àlàyé tó yanjú àlàyé òun yẹn súnà nìyẹn wa zubur àtàwọn tíra tàfin náà wa anzalna ilayka zikir àwọn aláṣọ qur'an kalẹ̀ fún wa nabi muhammad sallam ìtura yìí lè nà kó lè bá a tàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fáwọn èèyàn máa nùzìlà ilayhim tàfin náà ti wọn wala'allahum yatafakkarun kó lè bàjẹ́ tí màá ronú ó di wa àwọn àyà Qur'an ó wà ní jumlatek ó di mujmala ní wa àlẹ́bí yóò àti tafsilan fún wa ọlọ́ni yá ayọ́ alladhina amanu idha qumtum ila salati tàbí fàkṣẹ́lú wujuhakum wa aydiyakum ila al-marafiq ọlọ́wọ́ bá ní ìgbà wọ́n lè bá bẹ́ẹ̀ lọ kírun ẹ̀fọ́ ojú yìí ẹ̀dẹ̀ fọwọ́ yín kí ni gbọ́wọ́ yín ọ̀mùsá obi ruhusikum wọ arjulakum ẹ̀jẹ̀ fúnra orí kọ̀ wá ní wọ arjulakum bí irú òsìkùn bí yẹ báwo yẹ arfu jẹ́rù ní gbogbo wálé yìí lọ́yẹ̀ lọ́yẹ̀ mọ̀jùrú òní àbí ẹ̀kọ́ ni ẹ̀mọ́ wá ní bí irú òsìkùn arjulakum ọ̀yọ́ wa lọ́ọ́ mọ̀ fún olùbí yìí bí kíni òkìsílò ọdún olùdíyí ló wà ń bẹ̀ lọ́fà tani wàá sàlàyé ẹ̀fọn ẹgbẹ́ tí wọ́n gbọ́dọ̀ ní kẹ́ fọwọ́ kẹ́ sọ̀rọ̀ láì ẹ̀ fọwọ́ yìí fọ́kísílò ojú wa kù ojú wa yẹn ara ẹ̀ náà ní kẹ́ bomi sẹ́nu ara ẹ̀ náà ní kẹ́ fomi sínú kẹ́ fami sínú ara ojú òdì tani wàá sàlàyé ẹ̀fọn wa ọlọ́wọ́ bá ní wọ́n bí bẹ́ẹ̀ والزبر أتاتيرة تسواجو وأنزلنا إليك الذكرى أولا سو قرآننا لتبين للناس كل بعد سلاية فبين ما تعمى أحمدية تون في آية قرآن كن جسي أما غلام النبي النبي قالوا في النبي الله tí wọ́n yóò bá wọn ṣe wàhálà tó bá wọn ṣe debate brian tó mọ̀ ẹ́ pé ayà ìlú wà nù ara tàbí brian lójú ẹ̀ ẹ jẹ́ àlọ́dọ̀ alẹ́bí sallallahu alaihi wasallam anánu inda babi rasulillah sallallahu alaihi wasallam nas'alu an qawli subhanahu wa ta'ala ما كان محمد وأبا آدم رجالكم ولكن رسول الله وخاتم النبيين يا آنان عند باب الرسول àwa ní lámì ọ̀nà níbi ìṣẹ̀lẹ̀ àti àwa bèèrè pé ọlọ́run ní kò sàlàyé fún wa níbi ìṣẹ̀lẹ̀ sàlàyé fún wa pé inna risalata wan nubuwata kad inqata'at fala rasula inna nubuwata wa risalata kad inqata'at fala rasula wala nabiyya wala rasula ba'd inna nubuwata ìmọ̀rírò gbà wa risalata àti ìmọ̀ ìmọ̀ ń ọlọ́run ti kọ́ فلا نبي كسان نبي كسي وما ولا رسول بعد أتجيك ولا يما بلا لو كان بعد الرسول لكان نبي لكان عمر بن الخطاب تقول جلاب بلا يمني عمر بن الخطاب بلا جلابه gbogbo eléyìí ó fi wáyé pé ọlọ́run bá sọ kùránì kalẹ̀ lọ́fà táwọn afọ́n tẹ̀fsír wọn ni a ní tẹ̀fsír kùránì bil kùránì tẹ̀fsír kùránì tẹ́gbẹ́ kùránì náà ni ó tuba nígbà tó ń lọ pé ihdina siratal mustaqim ní sọ́tò fatiha kuran náà lọ́nà tuntun wa ní sọ́tò nìsa ayé kiri man yuti Allaha wa rasulahu fa ulaika ma'a alladhina an'ama Allahu alayhim من النبيين القرآن انتفوا غير المغضوب عليهم أن تفسير القرآن بالسنة أو تفسير القرآن بالسنة تقول سنة ما عن عن المغضوب عليهم عن النبي صلى الله عليه اليهود wala dọ̀ọ̀lìn àní tafsir Qur'an pẹ̀lú sunna ni àwọn tá dọ̀ọ̀lìn ayé àwọn tí wọ́n ń sẹ́sì láì rẹ́rì àwọn nasara ń wò lẹ́rì níjẹ́ oní ìlọ̀kan náà sọ fún ọ́nà àwọn olórí ẹgbẹ́ mẹ́rin jẹ koríko wọ́n ti kó olú church wọ́n ti bẹ̀rẹ̀ sí jẹ koríko ọlọ́mọdé àánú ọlọ́ọ̀bà ọlọ́mọdé àánú ọlọ́ọ̀bà ìmọ̀ yàrá mi ní Islam ẹ̀dá àdúgbò ọlọ́ọ̀bà tó lọ́ọ̀ أفأمن الذين قوموا أفأمن الذين مكروا السيئات أن يخسف الله منهم الأرض أو يأتيهم العذاب حتى لا يشعرون الله أكبر أو يأخذهم في تغيبهم فما هم بمعجزين أو يأخذهم على تغفل فإن ربهم لرؤوف ọlọ́wọ́ ń bèèrè lọ́wọ́ rẹ ìwọ òwìlẹ̀ jẹ́ ìwọ tó ń ṣe aburú ìwọ bàbá ń sìn náà dáníkọ jáwọ́ mẹ́tọ́ jáwọ́ kó ń bẹ̀ ìwọ mùtí dáníkọ má mùtí má tọ́ gbọ́rọ̀ ìwọ tó tọ́jú àwọn òbí rẹ dáníkọ tọ́jú àwọn òbí rẹ tó ní oúnjẹ bá kú lóhùn tó mọ̀ fún àwọn bímọ ó di ọlọ́ni afa amina lẹ́bí na bakaru sẹ́yìn àt ọlọ́ni tí ọkàn wọn balẹ̀ ni àwọn tó ń saburú yẹn àwọn tó ń ṣe bídà yẹn àwọn tó ń pọ̀fọ̀ yẹn àwọn tó ń pẹ́gẹ̀dẹ̀ yẹn tọ́kàn wọn balẹ̀ ni afa amina lẹ́bí na bakaru sẹ́yìn àwọn tó ń ṣiṣẹ́ burúkú yìí àyè yá sísá lọ òbí yìí bọ̀lọ̀ àrùbọ̀ wọn mọ̀ kọ́lọ́ ní ìpínlẹ̀ pé wọn mi ilé ògbé àwọn ará rọ́ṣà mi jọ síbẹ̀ in the eighties late eighties nígbà tó ń han àwọn Afghanistan lè mà lẹ́gbẹ́ wọn mi ó di wa èyí tó ṣẹlẹ̀ ní California láìpẹ́ yìí tí náà ń ṣẹ́ káàkiri kò tó kò tó lẹ́bi lẹ́bi ó tó káyà àwọn ajá ẹja ọkọ̀ bìrẹ́ gbé ọlọ́wọ́n bá kó sànù ọmọ fìyà jẹ́ wọ́n lọ àfàmì lẹ́lẹ́bí náà kárú sẹ́yìn àyà síbàbí lọ́ òbí mulhard tí wọn ò páyà pé ọlọ́wọ́n lè fi kílẹ̀ gbé àwọn mi ni bí wọ́n ti fi kílẹ̀ gbé kárú náà àwọn ya àti yàwó mìíràn azab min àìsù láyà ṣòro àbí kí yà ọlọ́run yọ sí wọn ibi tó ti lérò la ilaha illallah ìkòkòrò nìkan tó lọ́ba fi báyà jà olú ẹ̀ dáná àkàndùn ọwọ́ nìkan tó lọ́ba fi gbé ẹ̀jà ọlọ́run yọ sí ibi tó ti lérò jáwọ́ pọ̀ bí rẹ́gbẹ̀ olóhùn jáwọ́ pọ̀ bí rẹ́gbẹ̀ àwọn ya àkóso fi tẹ̀kọ̀ lóbi yìí àbí ń balí lọ bíbọ̀ wọn ń lọ wọn bọ̀ ẹ wo ní ọlọ́run ṣe fún un nínú lóhun sì wé wọ́n yẹn lọ́dọ̀ rẹ̀ fàmà omi ọ̀dẹ́sẹ̀ wọn ò lè bu ayọ̀ náà bá káà mo ló lọ ètò ìlọ́ba wọn ò lè bu ayọ̀ náà bá ọlọ́run bá bá fẹ́ múyàn yóò múyàn ní yóò dájọ́ omi kẹ́nà yóò máa rí ní lọ́kùn sílẹ̀ dá sí ọlọ́run bá kó sànù bá àwọn ya kó bá ọmọ ara tàkàwọ̀ gbófin ọ̀fẹ́ kọ́lọ́ dẹ́rù bá wọn lọ́mọ dẹ́rù bá wọn lọ́ba kọ́lọ́ dẹ́rù bá wọn. فإن ربكم لرؤوف رحيم والله ọlọ́run bá tó dá yín tó ní yín títọ́jú yín wàláyé ọlọ́run bá náà dájúdájú wàláyé àánú rẹ̀ pọ̀ ìkẹ́ rẹ̀ pọ̀ ọlọ́run sá sàánú àmọ́sá rahim inna rabbakum la ra'uf سلام طيب أرج بعيد سلام طيب أرج بعيد على مختار سيدنا محمد الله هو جل الله أبو لقين إنه آية طبعا سورة التوبة لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم قلوي بالمؤمنين رؤوف رحيم رؤوف رحيم الله بل إن ربكم lọ́rọ̀ọ́fù rahim wọláyìn ọlọ́wọ́ bá yín ní àrọ̀ọ́fù oní rahim ọlọ́wọ́ bọ̀ nàbí tọ́lá nàbí ti dà púpọ̀ jù bàbá yẹn já ọlọ́wọ́ àṣà nàbí lẹ́sẹ̀ rẹ̀ alifisala ti mẹ́ta wọn kékeré kí wọ́n kọ́ lórí àmọ́ pé nǹkan ńlá ni wọ́n kọ́ wa ọlọ́wọ́ àṣà wọn fáwọn lẹ́sẹ̀ rẹ̀ alifisala ti máa sàlà ní aláàbìbí sayyidina muhammad àni alifisala ti. 1000 salat ma'a salam plus 1000 salam alif salati ma'a salami mo rántí lè ké wa ní mọ́bìnú alif salati ma'a salami ala abidi sayyidina kó máa bá olùfẹ́ mi olùfẹ́ mi àtiwájú wa ní Muhammad ó jù bẹ́ẹ̀ lọ tí bá ju mílíọ̀nù tírílíọ̀nù àbí kí lẹ́nu pé àbí zílíọ̀nù lẹ́nu pé yẹn salati kó máa bá nàbí Muhammad ọlọ́run ní inna rabbakum dájúdájú ọlọ́run bá tọ́ da yín tó ní yín tí ń tọ́jú yín lára òfurufú rahim wàláyé oní aláàánú jùlọ ọba oníkẹ́ jùlọ ọlọ́mọdé àṣàánú ọmọdé àkẹwọ́ ọlọ́ba náà. nípa rògbòbíyà rẹ̀ nípa àwọn ẹ̀dẹ́ rẹ̀ nípa àjọba rẹ̀ nípa àwọn iṣẹ́ rẹ̀ ọ̀nà awọ́lámi yẹra o ṣé ẹ̀ rí ni tí wọn ò rí ni wọn ò rí ti lọ ni ìlànà ọ̀kọ́lọ́kọ́lọ́ omi ṣe é àwọn pé ọlọ́wọ́n bá dáǹkà kan ìfẹ́ yẹ owó ìdílé àlùsọ òjì rẹ̀ tí ń lọ sọ́tún tí ń lọ aniyẹmí ni wà ní ṣẹmáì tí ń lọ sọ́tún tí ń lọ sáwọn òsì sójà dàn lẹ gbogbo ẹni rọ fọlọ́wọ́ bá ní gbogbo ń tẹ́gbẹ́ fọlọ́wọ́ bá ní. Allahu akbar wọ́n ń da kìnnìún wọ́n dẹ̀rọ fọ́lọ́wọ́ bá ẹ̀rí dẹ̀bárántì ẹni tó bá wo program yẹn nígbà covid-19 tí wọ́n ò jẹ́ káwọn yẹn lọ sí tàwáàfù ẹ̀rọ àwọn ẹ̀yẹ àwọn ẹ̀yẹ wọ́n sì ń ti tàwáàfù lólu wa ọlọ́wọ́ bá ní kò sí òǹkan náà wọ́n lè la ìyẹn jòlù máa fi sẹ̀mà wá tí mo gbogbo tó wà nínú sẹ́mà àtìlẹ̀ ọlọ́wọ́ ni wọ́n tẹrí bá fún ọlọ́wọ́ ni wọ́n jẹ́ mímgbà bàtí nínú àwọn gbogbo tí ń jẹ tí ń mu ẹyẹ ní ọmọ ènìyàn ní ọmọ ìlànà àti kòkòrò ní ọlọ́ọ̀bá ni mímgbà bàtí wọ́n gbàlá ìkàtà àwọn màláìkà wọ́n ń la ẹsẹ̀ fún sí gbéraga tiwọn ìwọ́n ń gbéraga tá a ní kò fi bídí alẹ́ kó máa ti súnà tó lò gbéraga ìyọ̀kàrà fún ọ̀rọ̀ bá wọn wọ́n ń pààyà ìyá ọlọ́ọ̀bá wọn ni àwọn màláìkà gbogbo àwọn ń pààyà ọlọ́ọ̀bá fi àjọ àwọn náà ń pààyà ọlọ́ọ̀bá mi fọ́ọ̀kì látọ̀ ní wọn. ويفعلون ما يؤمرون ما سيتلو بقواناشي ọlọ́run bá jáde máa ṣe tó lọ́wọ́ sí pálásì ọlọ́wà èyí tó ṣẹlẹ̀ sí láyé ti wà yìí sí àwọn amẹ́ríkà sí àwọn california sí àwọn angeles àbílẹ̀ pé wọ́n los angeles kílẹ̀ pé àyìn lẹ́yìn mọ́kọ́ tẹ́ wọ́n jẹ́ gàrí ẹwọ́ ẹgbẹ́ tó ṣẹlẹ̀ sí wọ́n tó wà ní àmì pé a ah, ọlọ́run ọba ọba ogun ni nígbà wọn rán bọ́ǹbù sí gaza tí wọ́n ń pa àwọn ọmọ ọlọ́mọ tó àwọn yẹn pariwo gbogbo ayé pariwo tí wọ́n gbọ́ nígbà tí ọlọ́run yọ sí wọn ní California tí a gbọ́gbọ́ wọn tó wọ́n tó sọ bọ́ọ̀bù gẹ́gẹ́ mọ́ kí lọ́kọ́ náà bá mi ó di ìwọ náà tó bá jẹ́ ọkọ̀ mi bọ́lọ̀ ti jọ sí ọ̀nìyàn o bọ́lọ̀ ti jọ sí Abuja ó di ọlọ́run ọba wọn ti pé wọ́n kọ́ lọ́hùn látàtàkìlú ìlà àìníṣẹ́. wọ́n kọ́ lọ́hùn látàtàkìlú subhanahu wa ta'ala lẹ́yìn tó ti ròyìn rùbùbíyà rẹ̀ fún wa agbára rẹ̀ àtògó rẹ̀ tó ti wà bó àwọn iṣẹ́ tó ń ṣe ọ̀nà ni wa qala Allahu la tattakhidhu ilaha illa isnayni wọ́n ń pa yín láti ẹ̀ o ẹ má mú ọlọ́run méjì ẹ má mú méjì gbégbé ẹ mú mẹ́ta ẹ mú mẹ́rin ọ̀bí ẹ mú àwọn púpọ̀ wa qala Allahu ọlọ́run bá ń sọ báyìí pé la tattakhidhu ilaha illa isnayni má mú ọlọ́run ọba méjì o innama huwa ilahun wahide ọlọ́run kan ṣoṣo ní subhanahu wa ta'ala kòkó méjì kòkó mẹ́ta kòkó mẹ́rin ọlọ́run ní fa iyaya farhabun ebi nìkan yẹn máa páyà wọ́n máa sọ fún wa pé àwọn èèyàn lẹ́yà wọ́n máa kú ọmọlọ́wọ́ bá wọ́n ní ọlọ́run sọ nù kùránì kó lọ sọ nù bíbélì náà kí ẹ bẹ̀rù yẹn lẹ́ẹ̀mẹ́ta kẹ́tọ́ bọ́lá ti bẹ́ẹ̀ aya náà lọ́nà sọ fún wa pé. فإياي فارحبون إبني كان يما قايا وقال الله ولما باني كني لا تتخذوا إلهين اثنين إمام ولا مدي إنما هو إله واحد ولما باك فسوني سبحانه وتعالى ولما فإياي فارحبون ولا أما في السماوات والأرض ولما بدأ روي ببنتو عن سماعة التي يعني ولا أدين واسبا خالصا òun lẹ̀sìn tó máa mi tí ò sí kankan mẹ̀ tí ò sí ìrújú mẹ̀ ẹ̀sìn Islam ni afagẹ́rẹ́ láyé tẹ̀tẹ̀ fẹ́lẹ́ mi lọ kẹ́kọ́ àyè lọ́yọ̀ lọ́ba sọ́yẹ́ kẹ́kọ́ àyè mi lọ́yọ̀ lọ́ba kò yẹ bẹ́ẹ̀ rárá ọlọ́wọ́n bá mọ́jà pàṣẹ mi lọ́yọ̀ lọ́ba ọmọ abẹ́kùn mi ní ìmọ̀tì gbogbo ìdẹ̀rẹ́ tó wá bá yín àlàáfíà tọ́lọ́n fún yín owó tọ́lọ́n fún yín ìmọ̀ tọ́lọ́n fún yín gbogbo ìdẹ̀rẹ́ tó wá bá yín kọ́mọ abẹ́kùn mi ní ìmọ̀tì kọ́mí náà lọ́la ẹnu kọ́lọ́ ni ọlọ́wọ́n àti kọ́lọ́ rẹ o ọlọ́wọ́n àti kọ́lọ́ rẹ lọ́ba tó ma ìlà mọ́sàkùn dóró tí wọ́n bá fi ìlera díẹ̀ kan yín ààrẹ díẹ̀ sí ọmọ ìlọ́dàn ilé ìtẹ̀jọra òòlù ọlọ́run ọba náà lọ ẹ̀kẹ́ darí sọ́dọ̀ rẹ̀ kẹ́ ẹ máa bẹ́ẹ̀ ọlọ́run fún wa lálàáfíà ọlọ́run fún wa lówó gbogbo tó lè yí àlẹ́lómi tí ó bá wa ṣe ọlọ́run ọba nìwọ̀n náà lọ́ bá wa ṣe dákun yìí gbogbo yọ̀rọ̀ fún wa fún ma ìlà kásàdúrà àná tí wọ́n bá gbé nira kó fún mọ́sí ọlọ́sẹ̀ bọ́ ọlọ́ọ̀mà yakfuru bima ataynahum wọn wà yàrá ìmoore wọn yà kẹfẹ́rí pẹ̀lú tọ́lọ́ ọba sí fún wọn fatamata wọn ọlọ́run ní ẹgbádùn díẹ̀ ní mata adúniya kàtọ́ fata àlẹ́mú ẹ̀ ń bọ̀ wá mà wọn tọ́lọ́ ọba yọ sí ọlọ́run ọba ń bẹ̀ jẹ́ àtúbà pàápàá jùlọ lásìkò tá a wà yìí lásìkò tuntun báyìí pátá àforíjì wọn ọlọ́ọ̀ba sànù wọlé àtàwọn kìlámà ولا قرآن الكريم ولا لا إله إلا الله إذا أتوني دي بذاك أنت فلولا ìtọ́jẹ́ ti sẹ́gbà fún ọlọ́ba sàánú wa láyà tàlùkìyàmà ọlá kùránù kìrìm ọlá ilaha illallah wọ́n yá mímú islam ẹ̀mẹ́jà gbàgbé ètò yìí pẹ̀lú ìrànlọ́wọ́ tọ́rọ kọ́bọ̀ tẹ́ẹ̀sì ní àmì tí ń lọ lórí DITV àti àlàkẹ́rì rẹ́díò ọlọ́wọ́ bá mọ́sá àṣọwálẹ̀ sàn rẹ̀ àwọn DITV ní àtàlẹ́ ẹgbẹ́ bí mọ́sá àṣọwálẹ̀ sàn rẹ̀ ọlá kùránù kìrìm sísítà wa màmá rúkà ó fún wa naira àtàwọn àdé ọlọ́wọ́ bá mọ́tò àti ọmọdé sáré ọlọ́wọ́ Qur'anul Karim ọlọ́wọ́ láti tún fa one point two thousand naira àti àwọn àgé káwọn ọ̀fíìsì ọlọ́lá ọlọ́kọ̀ sọ́wọ́dé sáré káwọn gbàgbé account number wa zero six nine eight two one zero bank bank wa. zero márùn àkáǹtì nàmbà ni zero márùn six nine eight two one ó gbogbo wa la kàn káńtì rẹ̀ fún wa wa ọlọ́run kẹta rẹ̀ sàánù ọlá Qur'anul Karim ọlá ẹ̀mẹ́rin kọ́ rẹ̀ ẹja àti fíṣẹ́ bíi ilẹ̀ lọ́pọ̀lọpọ̀ kò ṣe dàgbé lọ́wọ́ yìí ṣe ẹja wa gbogbo ọmọ orúkọ náà máa ọlọ́wọ́n sànù wa ọlọ́wọ́n Kùránì nìkan ló àárọ̀ yìí nìsí àwọn ọmọ òrukàn lọ́dọ̀ àwọn sisters wọ́n kò jẹ fún wọn àwọn lọ́dọ̀ àwọn brothers náà wọ́n kò jẹ fún wọn ẹ̀rù iṣẹ́ ẹ̀rù tí wọ́n ti náà nì gbogbo wọn tó fi kọ́bọ̀ rẹ ní tọ́lọ̀ ara tí ọmọ balada rẹ ni ó di ọlọ́run gbọ́dọ̀ àtàwọn alẹ́ sàn ni ọlọ́wọ́n Kùránì Karim ti DITV náà sọ fún wa yẹn zero márùn Jaiz Bank zero márùn six nine eight two one ó ti yé wa ọmọ òbúrò kàtà àbí lóko àkáǹtì èyí tí a sọ sóde nígbà níbi èrè lèbèrè tó láti yé wa dáhùn inṣàlá. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. Ah, oníbèrè ni ẹ̀dá kò ní inú tóun ti gbọ́ lẹ́nu àwọn àfà musamman àwọn àfà sunna òun ni wípé hard copy Quran musha Quran lódìdí pé gbogbo obìnrin tí ò bá mọ́ yálà wọn ṣe menstruation lọ́wọ́ ni yálà ẹ̀jẹ̀ bímọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé kò yẹ kó gbé Quran dání òun wá ló ti pé àwọn àfáà kan ṣe fatiwa ní ẹnudọ́ mẹ́ta torí òun rí social media pé ẹni tó bá ń ṣe nǹkan oṣù pé ó lè gbé Quran bóyá ó fẹ́ ṣe tìláwà ni àbí bákan àbí ọmọbìnrin tó ń lọ lé kéwù ó lè gbé quran lódìdí pẹ̀lú menstruation ẹ dákun òun fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí àlámọ̀lẹ́. ọlọ́run kó sànù wa social media oríṣiríṣi láàmà gbọ́n bẹ̀ láàmà rí bẹ̀ àmọ́ tá a bá gbọ́rọ̀ nǹkan báyìí kó má ṣe wá lè mà torí ànábì ti sọ fún wa pé fa iná ọmọ yẹn ìṣmínkún yàrá tẹ̀lé àfẹ́sì tẹ̀sí wa ẹtí bá di gbẹ̀yìn ayé nìyí gbẹ̀yìn ayé làwà yìí yóò rí ọ̀pọ̀lọpọ̀ ìyapa ẹnu eléyìí wí báyìí lóore fa alaykum bi sunnati onísùnà mi dọ̀dọ̀ àlàyé mi nìyẹn súnà níbi sọ́wọ́ pé obìnrin bá ń ṣe nǹkan sùn lọ́wọ́ àbí bá ń ṣe nìfà lọ́wọ́ kọ́ ẹ kó gbé kóra lọ lódìdí ó lè máa kà ó lè máa ha sórí ó lè máa àmọ́ kó gbé kóra lọ lódìdí kọ́ bẹ́ẹ̀ kẹ́sì nọ́ọ̀sì kóra lọ lódìdí láyà máa sọ̀rọ̀ lẹ́nu mùtà òkìlì nọ́ọ̀sì àdìsí wọn láyà máa sọ̀rọ̀ ńlá tọ́ọ̀hìn ẹtí wàá máa ní kó ẹtí wàá jáde sèkò wọn náà máa pọ̀ wọn mọ́ tí ọ̀rọ̀ wọn fọ̀rọ̀ jọ yín lójú ìbáwọn náà wọn ní ẹni máa ń ṣe kòsùkálì máa gbà wẹ̀ àbí ara wọn náà kọ́ nù kò sí ní òun níbẹ̀ ni wọ́n sọ tó bá túbá wọ́n bọ̀lọ́ bá pàdé ó di ọlọ́ọ̀bá mútà fọ̀rọ̀ yìí wa. ìbéèrè kejì lọ́ba yìí pé tí ìpín ojú sàmìjà ni òun ti gbọ́ tóun wà fana àfa ńlá kàní láti lè yorùbá pé ẹni tí ń ka Quran ó tẹ̀sírí àfa yẹn nígbà tó ka aya ti ń sọ̀rọ̀ nípa àwọn tí ọlọ́run ní òun ti forí dìn pé wọ́n wà jẹ́ láì fi ṣe ojú ni àfa yẹn sọ pé òun ò gbélé ìbọn òun ò lè gbọ́ pé kò sí ẹnìkankan tí ó wà lóde náà láì ṣe ìṣirò iṣẹ́ pé àwọn kọ àwọn kọ̀tọ̀kọ̀tọ̀ àwọn tó ń kọ ìtàn historians pé torí pé wọ́n fẹ́ dùn àwọn kan nínú ló wọ́n fi sọ pé. tó ọlọ́run bá kọ́ sànù wa ẹni tó lè gbọ́ àwọn kan wà lóde náà láì ṣe ìṣirò iṣẹ́ lẹ́sì Quran lẹ́sì àdéjì tó láwọn kan ò tí ì kó láyé tí ànábì aswad kò mọ̀ fún wọn ní ròdùnú àlùjànnà irun wọn ni sẹ́dínà Abubakar Siddiq sẹ́dínà Umar ibn Khattab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàwọn mẹ́rẹ̀ wà nígbà wíwá jẹ́nà àtàwọn Bilal Bilal dúdú bíi tiwa aláìní báyìí alábi ni Bilal àà ah, ah, ọmọ ga o mo ń gbòòrò bàtà rẹ níwájú mi nínú àjẹ́nà Firdaus kí ló ń ṣe báyìí oníyàrá Rasulullah mi ò fi hàn kan díẹ̀ ó ní tuntun mọ̀ pé mi ò fi lẹ́yìn pé tí n bá sùn láti àlọ́ àlọ́ ń bàjá màá dìde lọ́sàbàlà tí wọ́n ń pè ní sunnatul wudu ó dé wa àwọn kan bẹ tí wọn wà generalize ìṣiròṣẹ bí àwọn tá a kàlẹ kan bí àwọn òkàṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ bá lọ́wọ́ gbàgbọ́ kọ gbàgbọ́ nù ó kó ń pẹ̀lú ọlọ́wọ́ bá mi eré ìgbọ̀dọ̀ dà wà láàmú lẹ́yìn náà pọ̀rọ̀ sí wa lé mà ànábi tí wàá gbẹ̀yìn ayé bàbá yín dá òun yẹn yẹ ìṣin kó ń sọ̀rọ̀ ra kíni ẹ ti láfẹ́ nǹkan sí ra àmọ́ wa ti wa fa alẹ́ kùbi sunnati sunnati bi dọ̀wọ́ wa sunnati bi yẹn làwọn gbàgbọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ wà kábà jáde máa ń lo àánú ọlọ́wọ́ bá dáa. àìsí àti kásẹ̀rẹ̀ lẹ̀ bá nílé kan ló ní ẹ̀dákun ẹ̀rí ọkàn ń da òun láàmú ìyàwó òun tẹ́lẹ̀ òun máa ń ra oúnjẹ wálé in bulk òun máa ń sin stockpile freezer but òun wá kọ́ wa pé anytime tóun bá ti stockpile freezer tóun dẹ̀ ra food stock wálé bùjẹ́ bùdànù ni nígbà míì tí wọ́n bá sáré oúnjẹ bá àwọn táwọn ju àwọn mẹ́rin lọ nínú ilé àárọ̀ ọjọ́ kejì tó yẹ kí wọ́n wọ́ọ̀mù tó bá kù wọ́n lè ní táwọn oúnjẹ kan pé tó bá di lọ́sàn àti tó bá di lálẹ́ àwọn wọ́ọ̀mù yẹn. àdé ẹnu. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah tí a pé ìyàwó ẹ̀ nígbà tí ń bu oúnjẹ fáwọn èèyàn tí a pé ń bu oúnjẹ fáwọn èèyàn kó lè bàa máa lò ó ni kò sábúrú ń bẹ tí ètò ìfún máa dáhùn jẹ́ nínú ẹ̀kọ́ bá máa tọ̀ ọ́ tó tó bá fi ìṣirò sí fún wa kò sábúrú mẹ́ òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ láwọn lọ́sàn ẹni tó bá wà létí kun ẹni bá létí kun níwọ̀n kan tó ń pè lókun ẹgbẹ́ lórí lókun. èkó sí oceans tó bá dé kò bá yọ̀ dé kò rí ẹ̀ ẹ̀ tó bá dé kò rí bá yọ̀ mọ̀ nǹkan tó jẹ́ òkun kí ṣe odò afẹ́lẹ́lẹ́jẹ̀ ń bí káàkiri lórí káàkiri àdúgbò àbí omi àbí olùbádé bá bí tì kankan bí tì ó romi lọ́tọ́ lọ tí wọ́n gbé ọgbà tó máa ń wo òpin ẹ̀ lọ́hùn pẹ̀lú sẹ́mọ̀ ọjọ́ pàdé lóbi sẹ́mọ̀ lọ́pẹ́ lọ́hùn bọ́bí bíbí ti pọ̀ sóyè wọ́n láàgbọ̀dọ̀ lórí lòkulò àgbọ̀dọ̀ lórí lòkulò tí wọ́n fẹ́ sàlọ́ lágàn ọwọ́ wọn bá káàbí sàlọ́ lá ní kálò ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run tó sáré ti fún ẹ ọlọ́run fẹ́ kó lórí lòkulò tó bá fi ìṣirò sí òòsà burú fún wọn ó di wallahu ta'ala alam èyí tí a tó ti dédé ọlọ́kùn kalẹ̀ sí fún ọlọ́ba tí jẹ́ bí sígbà fún ìwọ ọlọ́ba sànú wà láti alkiyama subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk